bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah ahibati filahi salaamu alayhi alaykum wa rahmatuhu wa barakatu adúpẹ́ fún ọlọ́run ọba abẹ́ ọlọ́run kó bá ṣe àlékún kí àdìgbẹ́ fánàgbà muhammad sallallahu alayhi wa sallam a sì ń bẹ ọlọ́run ọba kó gba ìbáadá wa kó ṣe wá lẹ́ni tí ó lékún lójú kòkòrò lórí dáadáa kájèrè ayé wa tàbí kìyàmà wa látara ìfarajì fún ẹ̀sìn ọlọ́run ọba gbogbo ọ̀nà tí ọlọ́run bá yóò gbà mú ọlà bá wa láyé àtàlùkìyàmọ̀ lọ́lọ́run ti là ó sì dọ̀ràn àyàn fún gbogbo ẹni tó fẹ́ là tó fẹ́ jèrè láti rin ọ̀nà náà ẹni tí bá mọ̀ wádìí rẹ̀ ọ̀jọ̀gbọ́n kan ní safinata la tamshi alal wá o sì rin ọjọ́ ọ̀nà rẹ̀ eléyìí ò ní débi ọ̀la torí pé àpèjúwe rẹ̀ ó ní ọkọ̀ ojú omi ńlá yẹn tá a ṣe fúnnú omi tá a wá gbé ka orí ọ̀dàn tá a wá ní kí dẹ́fà ò start ibẹ̀ ni ó wà tí ó jẹrà sí o ibi tí ó ti rìn lójú omi eléyìí tá a fẹ́ pera sákèésí pé ọ̀nà kan nínú ọ̀nà ọ̀la oníkẹ́lẹ́sẹ̀ òjìyà even láyé tá a wà ayé tá a wà yóò lè tòrò àfi kẹ́lẹ́sẹ̀ òjìyà àfi kí a ọ̀daràn kó tánràn nípìlẹ̀ nípìlẹ̀ sẹ̀sẹ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́sẹ̀ òjìyà àbí kọ̀daràn kó tánràn ọ̀rọ̀ àlìkíámọ̀ ni ṣùgbọ́n nítorí páyé náà lè tòrò àfi kẹ́ méjì ó mọ̀ ṣẹlẹ̀ lọ́n fi ṣe léyìn náà ní ṣẹ̀rí àlàyé ìníjọba ayé náà ò fi ní ibi tí wọ́n lè gbé gbà àfi kí wọ́n jẹ lẹ́sẹ̀ ń yà kẹ́ni tó dáràn ò tanràn gbogbo àwùjọ tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ bóyá ńlànà ti ṣẹ̀rẹ́ àbí tayé tí wọ́n ń lò yìí náà ayé yẹn ó pòlókúrò musu nàìjíríà ní a case study lórí lecture yìí ibi tí wọ́n ti máa dáràn tí wọ́n yìí tanràn pé ẹ máa dáràn so tí wọ́n ti máa fagbára àti tipátipá dáràn tí wọ́n ti máa fọwọ́ ọlágbáni tó sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ so bá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tẹ́yìn wá takò pé mùsùlùmí ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló sì ń sọ bóyá ní tí ò ṣe mùsùlùmí takò wà bí mùsùlùmí lásán lásán náà ń takò eléyìí tí mò ń sọ yìí tó jẹ́ ọ̀rọ̀ kẹlẹ́sẹ̀ òjìyà kọlọ́ràn ó tánràn káyé tó lè tòrò we have to agree upon this pé ke soro sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀dá nìkan kọ́ yìí ibi tí wọ́n ti lo ṣẹ̀dá àti àti dákọ̀ ọlọ́run rárá wọ́n gbọ́ òfin kalẹ̀ pé tẹ́lẹ́sẹ̀ bá ṣe yòjìyà wọ̀láì láyé wọ́n sì fi tòrò pé tí ọ̀daràn bá dáràn yóò tánràn ńlá burú fi kéré ńlẹ́ni tó fẹ́ dáràn ló fi tọwọ́ ọmọ bọ́ sọ́ ní fi ń wá bó ṣe rọrùn dá ní gbogbo kọ̀lọ̀fín àmọ́ láwùjọ wa ń bí odi odi tí wọn pàtẹ kò sí ìbàjẹ́ tí wọn pàtẹ lórí àwùjọ tàwa ń bí kódà tó fi dórí ìlú tí ilé ìjọba wà táwọn pé bóyá nítorí pé ibi tí wọ́n ti ń dáràn jìnnà rárá o ibi tíjọba wà bẹ́ẹ̀ bá tún wá wo àwọn oríṣiríṣi ọ̀ràn tó fojú hàn táwọn ìjọba tàṣírí ara wọn bóyá nítorí ẹ̀ làwọn èèyàn fi sọ pé kò sí hope lórílẹ̀‐èdè mọ́ písà àwọn tí ó mọ̀ dáa sọ pé ìjọba pamọ́ àwọn ò lè mọ̀ bẹ̀tí ńgbà tí wọ́n bá tàṣírí ara wọn tí wọ́n èrò yìí gbé tábà fẹ́ léyìn sọ̀rọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ pé àṣẹ ọ̀daràn ń bẹnu àwọn èèyàn tán là ń ṣèjọba tó tó báyìí sáwọn tí à ń wò pé ọlọ́lọ́ sábàbí táyé ó fi tòrò ni gbogbo yẹn làwọn èèyàn rò pọ̀ tí wọ́n rò pé kò sí hope lára orílẹ̀-èdè mọ́ o táwa ń sọ fún wọn pé ẹ má lùsì hope látàkùnà tó ní rahmatillah ẹ má jákàn níbi ìkẹ́ ọlọ́run lápèjúwe nígbà tí ẹ bá ń sọ wípé ẹ̀wò náà jọba lápèjúwe ẹ sì wo ìtàn bọ́jẹ́ẹ̀tì fún kò dẹ̀ sí bówó kan wọ́n sì bọ́jẹ́ẹ̀tì owó kan dára lónìí mọ̀ tó ní wọ́n kà jáde ẹ wá máa gbọ́ pé ẹnìkan pa kinní kan bílíọ̀nù ní pọ́npọ́ ó tún wá lè jẹ́ dọ́là owó kí náà tàn fún gbogbo nàìjíríà tí wọ́n tọ́wọ́ sì ní lọ́gbọ́n wọ́n parọ́ mọ́ ẹ mọ̀ gbọ́ pé owó pé kí ààbò lè wà lórílẹ̀-èdè kíní kan bílíọ̀n bílíọ̀n ó lè jẹ́ náírà ó lè jẹ́ dọ́là ẹnìkan pa pọ́npọ́ ló bá sá lọ tàbí ni wọ́n bá ń wá kiri tàbí ni wọ́n bá gbé nǹkan ogun lápèjúwe ẹ lọ rà wá ẹnìkan bá gbẹ́sẹ̀ lówó òun nínú àwọn tí ń ṣèjọba tí èsì pé ó lè kàdá àwọn lọ́nà ẹ dákun fáwọn tí ó mú àwọn tí bá ń dààmú aráàlú nì sáwọn tí ó díyà jẹ ọ̀daràn ní ṣeré ọlọ́run ọba wa táwọn èèyàn takò yìí gbogbo ẹni tó bá takò tó fi kó láyé ó dáràn jọ gbẹ̀rẹ̀ àmà wàláhì ó dáràn tó ń jọ gbẹ̀rẹ̀ àmà torí gbólóhùn ṣẹ̀ríà báwọn mi ò bá tẹ̀ pé ṣẹ̀ríà tí wọ́n pè nìkan míì ìbáwí gbọ́dọ̀ wà láyé sẹ́ ìyẹn ni ó fàtà kan rárá sí ìyẹn náà ọ̀rọ̀ díẹ̀ níwọ̀nba àsìkò tá à ń rí lò kí at least kéèyàn tiẹ̀ lè káwọn èèyàn lè mọ̀ wípé eh, chanẹ́ẹ̀lì kan wà tí ẹ̀ ń gbà fi sórí rẹ̀ yàtọ̀ kìí àmọ́ tẹ́ ń bá fi eh, kò sí nǹkan tá sọ fún ìjọba náà àtàwùjọ kí wọn mọ̀ jẹ́ ti ń sọ lọ nínú àwọn lẹ́kítọ̀ tá a ti ṣe ẹ̀mí burúkú tí máa síyàn darí tí èjẹ́ kéèyàn ó sin lọ́hùn kì í jẹ́ kéèyàn ó rere àlìkìámọ̀ fún rẹ̀ kì í sì jẹ́ kéèyàn ó wá tayé ìní máa mislead àwọn èèyàn bó ṣe lójú ọ̀nà tàlìkìámọ̀ bó ṣe tayé yìí náà onímọ̀ ń fà torí gbogbo nǹkan táwọn èèyàn tí wọ́n kọ́lẹ̀ níbi àkọsílẹ̀ ìjọba tẹ́bárà òjò kan tó burú jáì tí làásìgbò bẹ́ẹ̀ pọ̀ bí orílẹ̀-èdè yìí àkọsílẹ̀ ẹ̀bẹ̀ ẹ lọ wò ẹ rí i pé ó yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ pátápátá àkọsílẹ̀ tí mò ń wúyàn ní master plan bó lè tó ẹ̀kọ́ ṣe lọ àkódà ẹ̀fẹ̀ mọ́ pọ́n ìwé tí wọ́n kọ sí lá ìwé tí wọ́n kọ sí àtọwó tí wọ́n ná sí àti bí comfortability ó ti wà fákẹ́kọ̀ọ́ àtẹni tí ó kọ yàn àti ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ náà ti dìsáyẹn ẹ̀fẹ̀ mọ́ pọ́n ìwé tí wọ́n kọ sí lá bẹ́ẹ̀ náà ni health tẹ́ẹ̀mọ̀ yọ̀ wípé bí tẹ́ ń gbà tọ́jú lọ́wọ́ ni inú master plan ẹ̀ ti ń ìbá kódà àti tọ́lọ̀mbá lágbà àlùkìámọ̀ ya lókù bó bá ṣe road ẹ̀mẹ̀ ronú pé ní àwọn àtètè owó mi ti fẹ́ pé náà rọkọ̀ kí n lè plan kalẹ̀ yìí náà fọkọ̀ mi láì mọ̀ pé rárá àwọn ìkan wọ́n plan ní orílẹ̀-èdè wa ní àwọn tí ń gbọ́ mi báyìí nìsín tí wọ́n mọ̀ jù mí lọ kí wọ́n lọ wo kí ni wọ́n fi ń campaign ní western world tí àwọn àwọn ìran another sect tí wọ́n bá fẹ́ gba ìjọba tí wọ́n fẹ́ bọ́ sí rápèrè ṣé àásomi ni àásomi even lẹ́yìn kùlé nàìjíríà ká mọ̀ sí lọ jìnnà kátó wá mọ̀ sọ developed country but wọ́n sàn campaign lọ́hùn yẹn náà is an assignment kẹ́ni kọ̀ọ̀kan ṣe wádìí ẹ̀ lóògùn àtórí bá ti pé òtí orí òtí ìdàrú o kí ni wọ́n mọ́ fi campaign ṣe iná tó ti stable àbómi àbí títì tí ò ní pothole mentality tàwùjọ ń bí láti years láti fourth and second republic tí wọ́n ti ti ń bàjọba bọ̀ náà ti ń sọ pé a ṣe títì a ṣe náà a ṣomi gbogbo bílíọ̀nù ẹ̀rún sì kà jáde pé àti sanwó ẹ̀ èyí tí ń bọ̀ yìí náà ẹ̀ tún mọ́ gbọ́ ẹdẹ tílẹ̀ dáadáa o ẹ̀ta tí wéré o ẹ̀ tún mọ́ gbọ́ pé a ṣomi a ṣe títì a ṣe náà a ṣe health àmójútó health ìlà mọ́ta ìlà yọ́mìlì kìíyàmà a sì rírú ìjìyà tí wọ́n là kalẹ̀ láwọn developed country our own eh, kò tí ì mọ develop ambele tàbí pé a pè ní develop in tó jẹ́ kí ibẹ̀ tòrò wọn ò fojú ara wọn balẹ̀ pé mọ́ sàbúrú ǹso àwọn ibì kan wà ọmọ ìyáwà kan tí ń gbé kìíní ó ní àwọn ń wo ẹni tí wọ́n jọ ń ṣèjọba tó dáràn ọ̀ràn tí wọ́n sọ pé tíyàn bá dá ikú ni àwọn ń wò lórí tv tí wọ́n ń pa níbi àṣẹ̀mọ́lù ló ń tọ̀hún àṣẹ̀mọ́lù àṣẹ̀mọ́báwí ó láwọn ń wo èèyàn lórí screen ní China tí wọ́n pa báyìí ó sì wà níjọba torí pé eh, ẹni tó bá gbọ́ràn ní dáràn àti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tó bá ṣe àápà ni o àápà ni nínú àdíta nẹ́bíwà Muhammad sallallahu ta'ala ní wa wọ́n jẹ́ ká mọ̀ wípé arábìnrin kan arábìnrin kan ìmúratún mìmbani makzum nínú ọ̀ràn ẹbí tá ń pè ní makzum sarakot ó jalè fa ahamakọ́ mọ̀ha ha àwọn èèyàn wá wò pé wọ́n sì ti mọ̀ wọ́n ti mọ ìdájọ́ olè pé tó bá ti di pọ́n wọ́n ṣèwádìí wọn ò gè lọ́wọ́ ẹ̀rú wá ti bà wọ́n wọ́n wá ń wá gbogbo ọ̀nà tí wọ́n gbà lọ́bì sẹ́ǹgbọ́ fàkálà mọ́fíà òsámọ́ta ibn zayd sàábí yẹn ọmọ ọ̀dọ̀ ànábì ni radiyallahu ta'ala anhu wọ́n ní nígbà tí wọ́n súnmọ́ ànábì púpọ̀ ọ̀rọ̀ ló ti rí yìí dákun bá gba gbogbo ọ̀nà kẹ́ mọ́ di obìnrin lọ́wọ́ o Khadija ni Usama ọmọ sẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé ó di ẹni tí ó ànábì fàlámà fáàlà dáàlìk ní ìsábúnà bá takẹ̀rẹ̀ síwájú òjúṣẹ́ ọlọ́run ẹ̀dàkùn rasulullah ẹ̀bá ni wọ̀rọ̀ ṣe o la ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala sallam mo mọ́ sábà sọ pé ànábì èjì àwọn personality rẹ̀ àbí tẹ́ bá fẹ́ fa ọgbọ́ ọlọ́run ya kí ló wà ní àdéfì bó ti sọ̀rọ̀ yẹn báyìí fọ̀gádìbà ọlọ́run bá bínú tó bá sì bínú yóò hàn ní ohun ẹ̀ a sì máa hàn lójú ẹ̀ ló bá sọ pé ìnáma ahàlàkàlẹ̀dí ìnà mi ń kọ̀bílíkún àwọn èèyàn ń ta tí ó rẹ mọ́ gbọ́rọ̀ yìí in táwọn tó ṣáájú wọn fi parun ìnáhùn kánú ìdá sárikọ̀ fíhìmù sherif ó ní pé tẹ́ni abí yìí bá jalè inú wọn tàràkù wọ́n fi ilẹ̀ ẹwùjọ́ tánà ti sọ̀rọ̀ wọ́n fi ilẹ̀ wẹ̀ ìdá sárikọ̀ mínú mu dọ̀íf tẹ́ni kékeré bá jalè nínú wọn àkọ́ọ̀mù àlẹ́ ilẹ̀ hajj wọn ó dá sẹ̀ríà fún wà áìmù lọ mo fi tító bí ọlọ́run búra àdéhùn ni mò ń kàyọ wà áìmù lọ làwọn anna fatimata bíntu rasulillahi mitu muhammadin sarikot lakọtọ àtúnyàdàhà mo fi ọlọ́run tó dá mi búra tí fatima ọmọ muhammad kò sọ pé ọmọ mi tani Muhammad ti sin rifasi ẹni tí sọ̀rọ̀ ní rifasi rẹ̀ ló dákọ̀ ara ẹ̀wọ̀n o kò sọ pé Fatimatu binti Fatimatu bintu Muhammad sóye làkọ̀tọ́ àtúnyádà ha mo fọlọ́n búra pé màá gé Fatima sì jalè tó fi kó láyé àbá gbọ́ pé kìí ṣe gbọ́ ọwọ́ tó gbọ́ ló gbé lọ sọ́dọ̀ ògè sí táà òkọ́ sí ànábì mo mọ́ sọ fáwọn ọmọ nàìjíríà burú mú náà ọmọ nàìjíríà olóburú ẹ jẹ́ kí wọ́n sọ̀fì kankan ní ikú ni kí wọ́n pa èèyàn kan níwájú ilé wọn sápọ̀ ọmọ ògùn ọ̀sán ní congress family house kí federal wá pa ń bẹ̀ tó wá jẹ́ ọmọ ìbàdàn ní congress family house kan wá pa ń bẹ̀ ọ̀yá ẹgbókò yín ẹ lọ sí bẹ́ẹ̀ bá ṣe ṣe ká kan tó jọ ọmọ jẹ́bà kan gbé lọ family house kan lọ pa ń bẹ̀ kan kó ewu family ti tawíá àtàwọn èèyàn míì kan pa wájú wọn bẹ̀ kan hàǹgẹ̀ ń bẹ̀ mẹ́ta àwọn ti tó fún gbogbo èèyàn wá ń kíní kan mílíọ̀n tá à ń dákọ̀ yìí ó tó mẹ́ta àwọn ti tó ìròyìn gbé ti Ògbómọ̀ṣọ́ ó gbé ti Niger State ó gbé ti Rivers State ó ti tó ọmọ Nàìjíríà wo ló burú ní táwọn èèyàn mọ̀ wípé kò síjọba bóyá yẹn ló ń ṣẹlẹ̀ ẹnìkan ní òun ò lè dú adìẹ tóun bá ti ọlọ́run ò lè tóun bá tẹ̀ ń sin nǹkan tóun ti fàmílíà pẹ̀lú ẹ̀ òun ò lè jẹ mọ́ níbi àánú ẹ̀sìn ló bá òun débẹ̀ ẹnìkan lòun ò lè dú dábà àmọ́ òun lè jẹ torí yóò lọ sátẹ́ńdà yóò rẹran àwọn kan ló sì dú ìka àmọ́ nìkan nú ọmọ èèyàn tó bá ti pa èèyàn àbí tó pa ẹ̀mí kan tí è ṣe èèyàn yóò mọ ìmpúrúfù lọ ni o lọ́nà àbòsí yóò mọ ìmpúrúfù lọ ni torí ẹ̀ lọ́lọ́ fi ní àti èèyàn àti dáàbà ẹ̀mẹ́fà kankan lọ́nà àbòsí o àbí tá a bá ṣe ní àlàálì fún yín tó bá ti di pé lápèjúwe nísìn wọ́n pé èèyàn fẹ́ ṣàwúre kan ẹ mú ológbò ẹ sọ sínú agbada ẹ dé mọ́ kó mọ́ jó la ilaha illallah bẹ́ẹ̀ ni ẹ̀ ò bá ti pààyàn wà láì ó lè pààyàn ọlọ́run ni mo fi búra torí pé àánú ti tán lára ẹ̀ pátápátá àánú ti lọ lára ẹ̀ bọ́ bá mú ọ̀pọ̀lọpọ̀ tí ọ fi síngbẹ́rẹ́ ó wá sọ sínú agbada àbá ọwá kiri bọ́ǹdì ó wá yọ lórí ó fẹ́ yan la ilaha illallah kéèyàn sákun kéèyàn mọ́ gbé sàkání ẹnìyẹn níjọ́ tá bá sọ pé èèyàn ló kàn the next person tó close mọ́ ní òmùn oní òdèdè gbogbo ẹ̀mí pátápátá ìtọ́lọ̀mbá ṣe ní halal ọlọ́yìn ọ̀dà fún mùsùlùmí òdodo ọ̀gbọ́dọ̀ pa adarí kan táwọn èèyàn kan tán kúnnù pé àwọn fẹ́ sógun àwọn fẹ́ sógun táwọn ọmọlé kó mọ wá lọ fáwọn àfáwọn yẹn ẹ gbọ́dọ̀ pa àfitẹ́bàjẹ́ tó bá ti pa tàbá mọ̀ àáfòfin mú ọgbọ́yá dín ọyá dín dín dín ní kọ́mọ jẹ́ ọgbọ́dọ̀ wíìtà láǹgbà ó jẹ́ ni o ámbèlìtà sí ẹ̀mí èèyàn àwọn èèyàn sì ń sọ̀rọ̀ pé ah eléyìí ti ń pọ̀ jù eléyìí ti ń ga jù wọ́n tún dẹni ẹ̀tẹ́ torí pé wọ́n ń sòdodo èmi rò pé ńgbà tó di pé wọ́n tún ń ronú kan pé ẹjẹ́ á pa ọba ẹjẹ́ pa rep ẹjẹ́ pa senator ẹjẹ́ pa ex-governor àbí ti ń ṣiṣẹ́ tí ń wà lórí àpèrè lọ́wọ́ tán dẹdẹ òun náà ẹ mọ̀ gbọ́ pé gọ́fúnà kan èèyàn méjì ló kúngbà tán lọ àtàkì ẹ̀ èèyàn mélòó ló kúngbà tán lọ àtàkì tòun tí sì ń ṣèjọba lọ́wọ́. ṣe káàbọ̀rún yẹn ti ń gbogbo kọjá àlà ṣẹ̀rẹ́ islam oníjìyà tí máa fi jẹ ọ̀daràn ní ayé ó sì ní ìtọ́lọ̀ bá pàdé níjọ́ gbọ́dọ̀ àlùkìyámà tó wáyé pé bẹ́ẹ̀ ni wọ́n ti bá kú àwọn ìmísọ̀ lọ́lọ́run sára sọ́là kò gbà fún wọn o kò gbà fún wọn ọlọ́run ní màá yẹ ṣáfà àtàní hasana ẹni tó bá sì pẹ́ dáadáa yàkùn láhu nọ́sí ibùn mìnìhà ní sọ́ràtù sọ́ràtù nìta sọ́ràtù nìta yóò jèrè náà yóò náà jèrè bẹ́ẹ̀ ẹni tó lọ lọ́bì yìí pé ah ẹ dákun àwọn èèyàn mọ̀ bùkátà nǹkan báyìí ẹ àwọn èèyàn mọ̀ ní bùkátà sómi ẹ ní ṣàánú wọn. ẹ̀bá ni wá bómi ó sì débẹ̀ ibi tí wọ́n ti ń pọn mi látàbúlé ó mọ̀ tó kìlómítà márùn-ún wọ́n bá sì ronú kan bá wá somi síbẹ̀ eléyìí náà ó jèrè ó sì lè mọ́jà bólú tiẹ̀ ọlọ́run yóò jèrè gbogbo ẹni tí máa lọ́bì káàkiri pé ẹ wá àwọn èèyàn ẹ wá àwọn èèyàn ẹ wọ́n ní rọ̀mọdọ́ọ̀nì nìsín ẹ̀rù ń ba bí rọ̀mọdọ́ọ̀nì bá ti ń parí lẹ̀rù ba tálíkà torí pé tí rọ̀mọdọ́ọ̀nì bá parí oúnjẹ tán gbé fún bóyá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó rọ̀mùdán parí àbóṣù kan yóò jẹ́ tán ẹ̀rù mọ̀ bá pé é rọ̀mùdán parí lọ òun ó tún padà sẹ́sẹ̀ àárọ̀ láti mọ́ sọ fáwọn èèyàn pé àà bóyá a sì tọ́pìkì eléyìí náà lọ́tọ̀ nísìnyí ẹ má jẹ́ kí ṣe olóore dúró ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ara ń ní lẹ́fi gbóúnjẹ fún un pé kò rí jẹ nínú rọ̀mọ̀dán ṣé wàá rí jẹ nínú ṣàwáàlì sórí jẹ nínú jòlùkájà sórí jẹ nínú jòlùkádà sórí jẹ nínú oṣù hajj eleven months fi pa tó dé ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kò rí jẹ ní zakatul fitr lẹ́fi ń pé lè gbé zakatul fitr fún ká lọ sí eid àti gbé gàrí fún àbẹ́wà àti nǹkan kan kan ó jẹ kan níta ń bá bọ̀ wá bẹ̀ ni wípé ẹni yòówù tó bá ń ṣìpẹ̀ dáadáa pé ẹ̀jẹ̀kẹ́ dáadáa ó kárí yóò jèrè nínú àyà yẹn náà wàá máa ń yẹ́ṣfà ṣàfà àtàǹsẹ̀ yìí a ẹni tí bá ń ṣìpẹ̀ aburú náà pé à ọmọ wa lélẹ́yìí o ẹ̀dá kùnrin mọ́jà eléyìí gbọ́dọ̀ lẹ́sẹ̀wọ̀n o eléyìí ò gbọ́dọ̀ lẹ́sẹ̀wọ̀n tó bá gbà ẹ̀jẹ̀ ká mọ̀ o kò gbọ́dọ̀ lẹ́wọ̀n kí ló dé tí ò ní lẹ́wọ̀n ẹ ti pààyàn kan torí ní tẹ́ ẹ ní ọmọ yín ò lè lẹ́wọ̀n sí i wọ́n ti pààyàn kan torí ẹ̀ nínú ilé ayé tá a wà yìí náà kọ́líìgì mi kan ó jẹ́ principal school kan níbi tí mi ò ní dákọ ní north mo ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ òun sì ní principal tó bá di wípé àwọn ọmọ bá ń hùwà pátá àwọn ọmọ ń mugbó àwọn ọmọ ń ṣe oríṣiríṣi nǹkan nígbà tẹ́mi náà ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lé àwọn ọmọ kan wọ́n lé wọn lọlé pátápátá pé eléyìí gbọ́dọ̀ mo wà náà tó kópa tá a lọ kó gbẹrù wọn jáde tá à ń yẹ̀wò finifini tá à ń gbé ndí àyìnbá ń gbé nǹkan lè fi dágá tá ń lè fi gún yàn pa tá à ń kó gbẹ jáde nú ẹrù wọn àwọn títí wọn le jù wọn lé wọn kó ìyẹn sojú mi dáadáa nígbà tí wàá síbẹ̀ mọ́ wọ́n á gbọ́ pé ọ̀gá wa yẹn pírísípà yẹn ó mọ̀ sí fi ilé ẹ̀kọ́ yẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n tún lé àwọn ọmọ míì lẹ́yìn ọ̀rẹ́ yìí tí irú operation yẹn tún wáyé àwọn ọmọ kan wá ń bẹ nínú wọn tó jọ ọmọ ọba ló bá di pé tó nílé ẹ̀kọ́ ń sọ pé ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ṣe mọ̀ pé báyìí ok if that should be the case ẹ jẹ́ á pè àwọn tá a ti lé náà padà principal sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ á pè àwọn tá a ti lé padà kó jẹ́ ikú ọ́. we send off the remaining one èyí ti léhùn náà tá a ti decide pa fẹ́ léhùn tó jọ ọmọ ọba òun náà ká léhùn náà wọ́n ní onílé ẹ̀kọ́ gbà níbi ti ń dá lọ́ọ̀gì ọ̀rọ̀ yẹn ló fi ń resign mùsùlùmí lélẹ̀ wọn kò sí kankan níbi ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó resign kò rí kan ó sì àwọn lọ́ọ̀bì fún pé tí bá ti tí n bá lọ tán ẹ lé àwọn tí ẹ fẹ́ lé ẹ̀yìn àwọn tí ẹ ní ẹ̀ nílé ẹ rìtẹ́ẹ̀nì wọn àwọn tẹ́ni yóò fi dúró ń bí ìdá kí á lé wọn àbí ká gbà wọn tá a ti lé padà hádìí ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́wọ́ bá ní súnàtà nẹ́bí ní sallallahu ta'ala sallam ayé ó tóró wà máa ń yẹ ṣọ́ṣẹ̀fà àtànṣẹ́yìí àyàkúnlá òkè fúnlùmínìà ẹni tí bá ń lọ́bì ibú lọ́bì burúkú àyóò náà kẹsàn ẹ̀ tó yẹ pé òun ló dáwọ́ lé pé òun ló dá gàgà bo aláburú èèyàn tó jóbìlẹ̀ jẹ́ àyà Kùránì ni o nùsàtù nìsà bákan náà ọlọ́run sọ fún wa nínú sóràtù àṣúrọ́ sóra 42 kọ́ ni ọlọ́run ní wàjẹ̀záwù sẹ́yí àti sẹ́yí àtún ha. aburú tọ́mọ èèyàn bá ṣe ẹ̀san ni ó máa jẹ́ aburú náà ni ó máa jẹ́ nínú àwọn ìjìyà tí ń bẹ ìjìyà sìnà wà ìjìyà kápárọ̀ sìnà máa yàn nínú sẹ̀ríà ó wà àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn kà fún láwùjọ ẹ máa wo ọ̀nà tí sẹ̀ríà ń gbà ṣẹ̀ríà tó mọ́ tó gbòòrò fún mọ́lẹ́ ayé àtàkìámọ̀ ní Islam kódà ó sọ̀rọ̀ ó rú bá a ṣe yanjú ìrọ̀ ọ̀sìn náà tọkọ pamọ́ yàwó ẹ̀ àbí tíyàwó pamọ́ kọ àbáwọn tí ìsọkọ àtaya ọgbọ̀n ṣẹ́jú ìkéré ni yànnà náà pẹ̀lú àwọn ẹnìkan sọ pé bóòlù ẹ̀ ti mọ jùyàn ló kópa ẹni tó bá yàn lórí àwọ̀ ẹ̀ tó bẹ́ orí ẹ̀ ńkọ́ sóye nígbà tí dókọ́tù àwọn láyà bá ti dá sí ní ìsìn wọn ní àyẹn sẹ́mọ̀ pé motion tó wà yẹn ó lágbára lóòótọ́ sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pé nínú àdámọ́ mi yàn ọlọ́run sọ̀rọ̀ àwọn ìjìyà tí ń bẹ fún ọtí mímu gbogbo nǹkan tí mò ń sọ yìí ló ní díyà ẹ̀ tó jẹ́ pé àwọn tí ó darí gan-an ọ̀mú ọ̀mú ni wọ́n ẹlòmíì mú nǹkan tí wọ́n ní ọ̀gá ẹ̀ lè sí ìlọ sọ̀rọ̀ báyìí nígbà míì kò ní tí ìdálára ọ̀gá tẹ́ gbogbo èèyàn tí ń wọ̀n lórí skin mọ̀ pé ah bàbá ẹ̀ ti mú nǹkan kò yẹ kán jẹ́ kó jáde sọmọ nàìjíríà báyìí ẹ sì wòye accident tó pẹ́ látara mímú nǹkan ni wàláhìláàdín à ń sọ tọ̀nà tí ò dáa tí mímu nǹkan kìí ṣe kìí ṣèyàn díẹ̀ ló ti dòkú káwọn awakọ̀ mú nǹkan níbi tí wọ́n ti ń wakọ̀ wọ́n ń tà ẹni tí ó dráìbù ti mú mú mú ọwá lọ sùn pé tí ọba ti yá tẹ́rọ bá ti kún ẹjíun ó ti ń tó bí ẹrù ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń gbowó ọkọ̀ mọ́ lọ́wọ́ dírẹ́fà èmi gẹ́gẹ́ fúnra ra mi tí mo ti bọ́lẹ̀ tẹ́ pé ńgbà tí dírẹ́fà ti rìn fẹ́ẹ̀ ní mẹ́ni tó wakọ̀ ńgbà tí dírẹ́fà bá ti bọ́nú ọkọ̀ tán lẹ́sìn mọ̀ pé dírẹ́fà ó ti ń tó bí ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti ẹ̀bọ́lẹ̀ náà kọ̀ọ̀kan jọ kan wàláì gbogbo àwọn tó wà ní èrò ló padà bọ́lẹ̀ wàláì làní kọ́kọ́ rọ̀ mí pé àfẹ́ àmúnára nígbà tí ń lọ́wọ́ ẹ wo mo ti wọ́kọ́ mo sì bọ́lẹ̀ lọ́jọ́ one thousand two hundred naira mo ní tèmi ni pé n tó lè dìjà ni pé kọ́ ọmọ páàkì fún mi kí fi sọ lọ́wọ́ àfẹ́mọ́ bọ ọlọ́run sọ wà ọlọ́run àmì àwọn ọkọ̀ míì ló ti dúró lẹ̀ yìí wà láì gbogbo èrò bọ́lẹ̀ àwọn èrò wá fẹ́ gbowó tiwọn ibi tí ọlọ́run ti díyà jẹ ọkùnrin yẹn nù kò wá fẹ́ fún ọ lówó làwọn ọ̀gá rẹ̀ míì níbi tí páàkì yẹn wà náà bá gbọ́ sí ìgbà tí tó jẹ ó lé fifteen pé àwọn tún wá bọ́lẹ̀ tó lọ́wọ́ ní fún ọ lówó ibi tí ọlọ́run ti wá mú jọ náà nù kò wá sẹ́nìkan tó wọkọ̀ yẹn mọ́ jọ náà ọkọ̀ míì gbogbo èèyàn wá wọ̀ ìjọba kò sí tó kàn ń belé yìí àmọ́ road safety road safety fẹ́ sóyé àwọn náà ó yẹ kí wọ́n tán torí ọ̀daràn púpọ̀ làwọn náà àfi tí wọn bá gbọ́ tán gbà lójú títì yẹn mọ́ ìtàn wà áfítà nìyẹn o àtàwọn tó dàbí irú wọn àfi tí wọn bá gbowó yẹn mọ́ ẹ rí ọkọ̀ tí ó ń rìn ní orí títì tó jẹ́ wípé àsìkò yìí tún ti lọ tó jẹ́ wípé kò yẹ kó rìn mọ́ pétélé bá sì ń rìn ọkọ̀ yìí náà ọ̀nà dá ọ̀nà ò dá ọkọ̀ yìí náà ni ó ṣekú pa àwọn tí ń wà owó náà ni ó san èéfì ọkọ̀ míì iná ni ó ṣàkóbá fọ́kọ̀ míì tóun ò ṣèéfín òun náà owó náà ni ó san ọ̀rọ̀ pé táyà ńlá táyà ò láì owó náà ni ó san èyí tí mì pẹ́kẹ́pẹ́kẹ́ owó náà ni ó san èyí tí wọ́n kúrú owó ni ó san èyí tí ò ní bírèkì owó náà ni ó san la ilaha gbogbo ẹ̀ ti wá di owó ọ̀jọ̀gbọ́n nífà àárún súnmọ̀ àárún aburú ńlá ni ṣàkọ́ olùmọ́rì orí ibútọ́mù èèyàn ṣe mìnájìlì tọ́àm torí pé yóò jẹun fọmọ adámọ̀ ọmọ lórílẹ̀-èdè nàìjíríà wà mọ̀jú ajẹun lọ agbó lọ́wọ́ èèyàn agbó lọ́wọ́ ilé ayé ò هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم